olóore wà mí kan àlànà wà mí rè olóore wà mí kan àlànà wà mí rè oníṣẹ́ ayọ̀ tààrán sí mi jẹ́ kó ṣe jẹ́ olóore wà mí kan àlànà wà mí rè olóore wà mí kan o àlànà wà mí rè oníṣẹ́ ayọ̀ tá a rán sí mi jẹ́ kó ríṣẹ́ jẹ́ olóore wà mí kan àlànà wà mí rí olóore wà mí kan àlànà wà mí rí oníṣẹ́ ayọ̀ tá a rán sí mi jẹ́ kó ríṣẹ́ jẹ́ olóore wà mí kan àlànà wà mí rí olóore wà mí kan o. Oh àlànà wá mi rí oníṣẹ́ ayọ̀ tá a rán sí mi jẹ́ kó ríṣẹ́ jẹ́ olóore olóore wá mi kan àlànà wá mi rí olóore wá mi kan o àlànà wá mi rí oníṣẹ́ ayọ̀ tá a rán sí mi jẹ́ kó ríṣẹ́ jẹ́. The Lord asked me to pray for people who have one project or the other Maybe you have been laboring to complete one project or the other. The Lord asked me to pray for you. It's a specific instruction given to me, and that is why I'm doing this broadcast. You can join me to sing that song. Olórí wa mi kan, àlànà wa mi rí. Olórí wa mi kan o, àlànà wa mi rí. Oníṣẹ́ ayọ̀ la rán sí ọ, yẹ kó ríṣẹ́ jẹ. Mo gbàdúrà oníṣẹ́ ayọ̀ tá a rán sí ní orúkọ Jésù kó tó pé ọjọ́ mẹ́sàn-án lórúkọ Jésù kó jíṣẹ́ fún yín I, don't just want you to listen to me if any of the prayer tí mo bá gbà tàdúrà yẹn bá kan mo fẹ́ kó fi tara mo fẹ́ kó fi ṣàmì àwọn tó type amen and share this video oníṣẹ́ ayọ̀ tá a rán sí ọ ní orúkọ Jésù kó tó pé ọjọ́ mẹ́sàn-án lórúkọ Jésù kó jíṣẹ́ fún ọ a brother called me in February ó pè mí kí n wá bá wọn ṣe foundation lé February bá a dẹ̀ ṣe ń fi òkúta sílẹ̀ ẹ̀mí Ọlọ́run sọ fún mi wípé ilé tán ń kọ́ lọ́wọ́ ẹ pé oṣù mẹ́ta náà máa fi parí ẹ̀ that happened in February orí òkè náà ni mo wà lónìí nígbà tó pè mí pé tí mo bá ṣe tán pé kí n máa bọ̀ pọ́n kan léhun ó ṣẹlẹ̀ láàárín oṣù mẹ́ta and the day they were laying the foundation God spoke to me say it will take just three months ọlọ́run ò kí máa ń parọ́ the same God òun náà ló ní kí n gbàdúrà I don't know your project you are having your own could be a house bóyá ilé ló ti bẹ̀rẹ̀ tó ti parí ẹ̀ o lè máa kówó mọ́tò jọ kó fẹ́ ra ṣùgbọ́n tó ti rówó ń kó jọ your own could be marriage marriage is a project <laughs> ó lè jẹ́ lórí ọmọ ni your children are project but God said I should pray fún gbogbo ìran ènìyàn tó ní one uncompleted project and you have been trusting God you have been praying for it àṣẹ ọ̀rọ̀ ni mo rán níṣẹ́ ìran ìrànlọ́wọ́ tó o nílò láti parí ohun tó o bẹ̀rẹ̀ lórúkọ Jésù àánú yọ̀ǹda rẹ̀ ìrànlọ́wọ́ tó o nílò the help you need to complete that project lórúkọ Jésù Ọlọ́run kó yọ̀ǹda rẹ̀ Nehemiah la rán níṣẹ́ nígbà tí odi eh, Jerusalem tó wó lulẹ̀ ọlọ́run ò dẹ̀ kí máa rán ènìyàn níṣẹ́ láìṣe pé bẹ́yà ó fi ọwọ́ kan ènìyàn jeremiah Old, in chapter two verse eighteen ó ní ọwọ́ olúwa wà lára mi ọwọ́ ọlọ́run ló máa ń wà lára ènìyàn téèyàn máa ń fi rí iṣẹ́ tó bẹ̀rẹ̀ téèyàn máa ń fi rí parí ọwọ́ ọlọ́run tẹ nílò láti parí iṣẹ́ tẹ bẹ̀rẹ̀ yẹn ìwọ ọmọbìnrin tó ń wò mí yẹn ọwọ́ ọlọ́run tó nílò láti parí iṣẹ́ tó bẹ̀rẹ̀ yẹn lórúkọ jésù ọlọ́run kó dáwọ́lé ọ torí ọlọ́run òkè máa ń dáwọ́lé ayé ènìyàn kí ayé ènìyàn dúró ọlọ́run òkè máa ń dáwọ́lé ayé ènìyàn kí ayé ènìyàn wà lójú kan náà ìbẹ̀wò ọlọ́run ìdáwọ́lé ọlọ́run tá a mú kí àṣeyọrí kó wá sí orí iṣẹ́ tó ń ṣe yẹn kó wá sí orí ilé tó ń kọ́ yẹn kó wá sórí project tó ń ṣe lọ́wọ́ yẹn lórúkọ jésù ọlọ́run kó bẹ̀ ọ́ wò olóore wà mí kan àlànà wá mi rí olóore wá mi kan àlànà wá mi rí oníṣẹ́ ayọ̀ tó rán sí mi jẹ́ kó ríṣẹ́ jẹ́ aránmẹ́ máyà sí Jerusalem nehemiah dẹ̀ ríṣẹ́ jẹ́ odi tó ti wó lulẹ̀ láti ọ̀pọ̀lọpọ̀ ọdún nígbà tí ẹni tá a rán dé iṣẹ́ náà dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ṣe mo gbàdúrà ẹni tá a rán sí ọ kí iṣẹ́ ayé tirẹ̀ náà bá lè ní àmì kó bá lè ní àṣeyọrí lórúkọ jésù kó farahàn ẹni tí ọlọ́run ti rán láti pé kó jíṣẹ́ ayọ̀ fún ọ lórúkọ jésù má jẹ̀mú kó bá ọ wárí mo sọ nínú àṣẹ àti èdìdí pé ẹni tí ọlọ́run rán sí ọ pé kíwọ náà bá lè ní ẹ̀rí kan láyé èyí tó yàtọ̀ sí ti ènìyàn lórúkọ jésù jésù kó farahàn tí ọlọ́run bá dúró ní ìbẹ̀rẹ̀ ayé ó ní ayé wà ní jújú ó ní ó ṣófo ó ní òkùnkùn wà lójú ibú mo gbàdúrà ibi tí ayé yín náà ti ń ròyìn òfo lórúkọ jésù èdìdí ọ̀rọ̀ tó jáde lẹ́nu ọlọ́run ní ìbẹ̀rẹ̀ ayé ayé tó ṣófo ibẹ̀ ló kún fún ọ̀pọ̀lọpọ̀ ènìyàn yìí lórúkọ jésù gbogbo àwọn ènìyàn tí ayé wọn ròyìn òfo lọ́wọ́ èdìdí àánú tẹ nílò tíbi tẹ ti ròyìn òfo rí tẹ rí èdìdí àánú gbà tí ayé yín àyẹ̀rí lórúkọ jésù àánú bẹ̀ kó kọjá sáyé yín ó wu Dáfídì láti kọ́lé fún Ọlọ́run ṣùgbọ́n Ọlọ́run ò fàyè gba Dáfídì láti kọ́ Sólómọ́nì ò làágùn òun lọ́lọ́run fún àmọ̀ yìí tán ti ṣe nínú ìran tìrẹ náà àmọ̀ yìí tí bàbá rẹ fẹ́ ṣe láyé ṣùgbọ́n tí ò rí ṣe tí Ọlọ́run bá fàyè gba Sólómọ́nì láti kọ́lé fún Ọlọ́run láyé ohun rere gbogbo tó fẹ́ ṣe èyí táwọn ìran rẹ fẹ́ ṣe èyí tí bàbá rẹ fẹ́ ṣe tí ò dẹ̀ rí ṣe lórúkọ Jésù Ọlọ́run kó fàyè gbà ẹ́ you are listening to me wọ́n ti sọ fún ẹ pé o máa lọ sí Amẹ́ríkà you have been told you be travelling out ṣùgbọ́n gbogbo ọ̀nà tó gbà kò sí yìí tó bọ́ sí mo rán àṣẹ àti èdìdí ọ̀rọ̀ jáde ọlọ́run tó máa ń fi àyè gba ìdáláyé fún ìròyìn rere lórúkọ jésù kó fi àyè gbà yín olùrànlọ́wọ́ tẹ ẹ nílò lórúkọ jésù kó jáde sí yín mo fi èdìdí kan gbàdúrà fún yín olùrànlọ́wọ́ ti ayé yín nílò ẹni tí ẹ ta èdìdí láyé l lórúkọ jésù kó farahàn ẹni tẹ́ ẹ tara ìdìde lórúkọ jésù mo ní kó farahàn iṣẹ́ tó bá dọ̀nà yẹn àánú tó máa parí ẹ̀ lórúkọ jésù ọlọ́run kó yọ̀ǹda rẹ̀ tàbá rán àpótí ẹ̀rí lọ sínú ilé òbèdì ódèmù láàrin oṣù mẹ́ta tí ìrìn àjò rẹ̀ yàtọ̀ mo rán àṣì ọ̀rọ̀ jáde àpótí ẹ̀rí tiẹ̀ tó máa yí ìtàn ayé rẹ̀ padà lórúkọ jésù kó wọlé tọ̀ ọ́ wá ràmáṣeká lè má sàkádà lórúkọ jésù ó ti lálàá pé iṣẹ́ yẹn ò ní ṣeé ṣùgbọ́n arán mi sí ọ aláòdì tó máa ń gba eré lọ́wọ́ rẹ yẹn lórúkọ lórúkọ jésù májẹ̀mú àti èdìdí ó dalẹ̀ rẹ̀ àlá tó lá tó dẹ́rù bá ọ tó wá sọ fún ẹ pé sẹ́yìn ò ní ṣe parí lórúkọ jésù àlá yẹn àánú dalẹ̀ rẹ̀ foundation yẹn ó ní ọwọ́ ṣerú bábélì ti bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ó ní ọwọ́ rẹ̀ náà ni yóò sì parí rẹ̀ ó ní ìdí èyí ni ìwọ yóò fi mọ̀ wípé olúwa rán mi sí ọ ní tòótọ́ Zechariah chapter three verse eight ó ní ọwọ́ rẹ̀ ló bẹ̀rẹ̀ ó ní ọwọ́ rẹ̀ náà ló máa parí rẹ̀ iṣẹ́ rere tó bẹ̀rẹ̀ yẹn lórúkọ Jésù àánú kó parí ẹ̀ ìrànlọ́wọ́ tó nílò ìrànlọ́wọ́ tí ọmọ rẹ nílò ìrànlọ́wọ́ tí aya rẹ nílò ìrànlọ́wọ́ tí ọmọ rẹ nílò ìrànlọ́wọ́ tí gbogbo ẹbí rẹ nílò mo gbàdúrà fún ẹ ògo kan tá tara rẹ wò tí ìrìn ènìyàn á mọ orúkọ ìdílé yín lórúkọ Jésù Ọlọ́run kó yọ̀ǹda rẹ̀ kò kúkú usaniya toma. orúkọ àwọn ọmọ jésè tẹ́lẹ̀ ṣùgbọ́n nígbà tí ògo dé orí dáfídì a bẹ̀rẹ̀ sí ní pariwo jésè a bẹ̀rẹ̀ sí ní pariwo jésè a bẹ̀rẹ̀ sí ní pariwo jésè mo gbàdúrà fún ẹ májẹ̀mú kan tá gbé ọ dìde tá fi mọ irú ìran tó ti jáde májẹ̀mú tá sọ ẹ́ di ènìyàn ọ̀tọ̀ láàrin ìran ènìyàn tó ti jáde lórúkọ jésù kó kọjá sórí àyànmọ́ rẹ ọjọ́ tá a fi òróró sórí dáfídì ọjọ́ òun ló di ọba láàrin ènìyàn mo gbàdúrà àgbo àyànmọ́ tó ń ṣẹrú lórúkọ jésù èdìdí tí máa ń sọ ọmọ ẹrú di ọba lórúkọ Jésù kó ayọ̀ǹda rẹ̀ sáyé yín ibi tá a ti yẹ̀yẹ́ yín rí lórúkọ Jésù abada tó máa jẹ́ kí ènìyàn di ẹni ẹ̀yẹ láyé lórúkọ Jésù ọlọ́run kó yọ̀ǹda rẹ̀ tá a bá fi èdìdí gbé Joseph dìde tá a bá fi èdìdí gbé Dáfídì dìde èdìdí tó máa gbé ayé yín dìde lórúkọ Jésù àánú kó yọ̀ǹda rẹ̀ ìrànlọ́wọ́ kan ni mo rán sí tí Jésù tí ó bá rí ìrànlọ́wọ́ áńgẹ́lì níbi tá a dá dúró sí nínú ipò òkú gbogbo ẹ̀yin tá a dá dúró iṣẹ́ tá a dá dúró yẹn ìrànlọ́wọ́ áńgẹ́lì tá a parí ẹ̀ lórúkọ Jésù ọlọ́run kó yọ̀ǹda r The Lord asked me to pray. I don't know the projects you are doing, but He said I should pray for everyone that has uncompleted project. I don't know your project, but God knows. Àdúrà ló ní kí n gbà. Gbogbo ẹni tẹ níṣẹ́ tẹ bá dọ̀nà tẹ ẹ̀dẹ̀ mọ̀ náà tẹ ẹ fi parí ẹ̀ lórúkọ Jésù Ọlọ́run fúnra rẹ̀ kó rán ìrànlọ́wọ́ dìde sí i lórúkọ Jésù tí Nehemiah bá rí ìrànlọ́wọ́ gbà nígbà tó fẹ́ lọ kọ́ odi Jerusalem ìrànlọ́wọ́ tẹ̀yìn náà nílò láti parí iṣẹ́ yẹn lórúkọ Jésù àánú kó yọ̀ǹda rẹ̀ mo ní ìrànlọ́wọ́ tẹ̀ nílò láti parí iṣẹ́ tẹ bẹ̀rẹ̀ yẹn lórúkọ Jésù àánú kó yọ̀ǹda rẹ̀ mo ní ìrànlọ́wọ́ tí nílò láti parí iṣẹ́ tẹ́ bẹ̀rẹ̀ yẹn lórúkọ Jésù mo ní ọlọ́run kó yọ̀ǹda rẹ̀ tí solomoni ò bá ráre kó tó kọ́lé fún ọlọ́run láyé gbogbo rere tẹ ní lọ́kàn láti ṣe lórúkọ jésù ẹ̀ní ráre bíbélì sọ wípé láti ìlà oòrùn láti ìwọ̀ oòrùn gbogbo ibi náà ti mú ẹ̀bùn wá fún solomoni láti parí iṣẹ́ tó ní lọ́kàn mi ìmọ̀rú iṣẹ́ tẹ̀yìn náà ní lọ́kàn lórúkọ jésù ìrànlọ́wọ́ tẹ nílò láti ìlà oòrùn láti ìwọ̀ oòrùn láti gúúsù àti àríwá lórúkọ jésù áńgẹ́lì kó gbà fún yín a sọ nípa ti naftali nípa ti Mósè ń súre fún naftali nínú deuteronomy chapter thirty four ó ní ìwọ naftali Isaac ẹni tá a fi ojú rere tẹ́ lọ́rùn mo rán àṣì ọ̀rọ̀ jáde láti ìlà oòrùn ọlọ́run kó fi ojú rere tẹ́ yín lọ́rùn ènìyàn ò kí máa ṣàdé rí ìrànlọ́wọ́ gbà kò dẹ̀ sí ṣàdédé nínú ìrànlọ́wọ́ ọlọ́run ló máa ń ṣe àtìlẹ́yìn ènìyàn tẹ́nìyàn máa ń fi rí ìrànlọ́wọ́ gbà àtìlẹ́yìn tá a bí ìrànlọ́wọ́ fáyé yín lórúkọ Jésù àánú kó yí ọ̀ǹda rẹ̀ olóore tá a rán sí yín olùrànlọ́wọ́ àyànmọ́ tá a rán sí yín lórúkọ Jésù ọlọ́run kó bá yín wá mo sọ nígbà kan sí olùrànlọ́wọ́ tá a rán sí yín lórúkọ jésù mo ní má jẹ̀mú kó bá yín wá jáde ìyáálé lọ. títí tí ọkùnrin pa sọ ni nínú ọdún ó ní kò sí kọ́lé èdìdí náà wà lórí ẹ̀ mo fẹ́ kó gbàgbà mo gbàdúrà fún ọ lórúkọ jésù èdìdí tí òkè máa jẹ́ ohun rere ṣe nínú ìran tó ti jáde máa di mo lókè lórúkọ jésù àti agbára tí ń bẹ nínú orúkọ jésù àti agbára tí ń bẹ nínú ọ̀rọ̀ jésù àti agbára tí ń bẹ nínú májùmọ́ ẹ̀jẹ̀ jésù lórúkọ jésù kó dalẹ̀ àwọn ènìyàn méjì ló máa wà nínú ìdílé ohun méjì ló dẹ̀ máa wà nínú ìdílé àwọn kan ayé wọn á máa ròyìn ẹ̀gún ìran wọn àwọn kan ayé wọn á dẹ̀ máa ròyìn ire tó wà nínú ìran wọn lórúkọ jésù gbogbo ẹ̀yin tó yẹ pé ayé yín ló ròyìn ẹ̀gún tó wà nínú ìran tiyín lórúkọ jésù àánú gbé yín jáde àwọn agbára tí òkè máa jẹ́ kó gun ènìyàn sọ̀rọ̀ lórúkọ jésù ló ń bá orin ìrìn àjò lórúkọ jésù irú agbára bẹ́ẹ̀ má jẹ̀mú dalẹ̀ rẹ̀ lórúkọ jésù agbára tí máa tọ́ka ayé ẹni sí ogun kàrẹ́ màṣí kàrẹ́ màrẹ́lẹ̀ ràkàd dé máa sàkádà agbára tí máa ń fi ìyà jẹ ọmọ ológo agbára tó máa ń tọ́ka ayé ènìyàn sí ogun tó ti tọ́ka rẹ sí ogun agbára tó máa ń fa ogun lọ́wọ́ lórúkọ Jésù tó ti fà ọ́ lé ogun lọ́wọ́ mo rán àṣì ọ̀rọ̀ jáde lórúkọ Jésù ajá ọgbà má jẹ̀mú ni mo fi gbàdúrà gbogbo ẹbí tó ń ṣòfò ẹ̀mí lọ́wọ́lọ́wọ́ kàrẹ́ màrẹ́ kèṣí kéré mà ràkàdàrà màá ṣerélè rè ṣí káde wọ́n máa ń kú nínú ẹbí tiẹ̀ ẹ̀rùgán ti wá ń bá ẹ pé àbí ìwọ náà ló kàn la rán mi sí lórúkọ Jésù ikú ò ní wọlé rẹ lórúkọ Jésù jésù májẹ̀mú tó wà nínú ọgbà góṣẹ́nì tí òun jẹ́ kí ikú wọ ibi táwọn ọmọ israẹli ń gbé májẹ̀mú kó máa bá ọ gbé ìrànlọ́wọ́ tó yín lò kó jẹ́ títì ẹ ọlọ́run ló ní kí n gbàdúrà àwọn òṣàdé ṣe ó láwọn kan níṣẹ́ kan lọ́wọ́ tán parí ẹ̀ he said they have completed project and there is a grace for completion there is a grace for for completion every project if you are looking for an admission it's a project if you are looking for a husband it's a project if you have a building project it's a project but i don't know any project you have been working on any project that you have been working on and that you have suffered delay and stagnation i pray every power of stagnation over that project is terminated karema shekadam every power of delay over that project is terminated. Every power of deniers over that project is terminated. You will be the next one to testify. I said I went to that man in, in February. February ló pè mí kí wọ́n bá ń ṣe foundation and as we were doing it God said this building will be built within within three months and today he called me he said they are doing the roofing right now i pray for you there is anointing that gives your life speed karema shikarelin mare kadema asakada the anointing that will grant your accomplishment speed in life receive that anointing in jesus name ibi tá a dá ọ dúró sí lórúkọ jésù àánú gbé ọ jáde kúrò níbẹ̀ níbi rẹ dúró sí níbi tá a dá rẹ dúró sí lórúkọ jésù tá a bá daniel dúró táwọn angẹ́lì òkùnkùn bá dá ẹ̀rí daniel dúró ṣùgbọ́n tọ́lọ́run bá rán ìránṣẹ́ mìíràn ẹni tá a rán sí ọ tí òrìṣẹ́ jẹ́ lórúkọ jésù ọ̀run kó pààrọ̀ wọn wákàtí àánú rẹ lórúkọ jésù àánú kéde rẹ ìwọ làánú kan lórúkọ jésù mo ní ìwọ ìrànlọ́wọ́ kan lórúkọ jésù mo ní ìwọ lójú kan láàárín àwọn ènìyàn ò ní ṣẹrú kàrọ ẹ má rèlè mọ mo ní láàrin ìran ènìyàn ò ní ṣẹrú lórúkọ jésù gbà mo ní láàrin ìran ènìyàn lórúkọ jésù ò ní ṣẹrú ọmọ ẹjọ ni jésè ní agbèrè wọn wá síwájú wọn agbẹdọdọ àkọ́kọ́ orí ẹ kọ agbẹdọdọ ìkejì orí ẹ kọ agbẹ títí dọdọ ìkẹfà orí ẹ kọ mo gbàdúrà fún ọ nígbà tá a bá gbèrè tiẹ̀ wá lórúkọ jésù àyànmọ́ rẹ ò ní sùn lọ lórúkọ jésù ìrànlọ́wọ́ ọlọ́run tó nílò ìrànlọ́wọ́ áńgẹ́lì tó nílò ìrànlọ́wọ́ ènìyàn tó nílò láti gúúsù àti àríwá áńgẹ́lì tó máa ń já ire gbà fún ni lórúkọ jésù kó já ire gbà fún ọ ìrànlọ́wọ́ tó lẹ́tọ̀ọ́ sí lórúkọ jésù àánú kó yọ̀ǹda rẹ̀ ràmáṣe kàrẹ́ màrẹ́ lèkédìrí káde kare ma sakada rakasire kare mare lè rakade ma sekere dèmà mo gbàdúrà ebi ẹnu ò ní payín rama seke lè kare ma dé sikere lè sekere ìrìn àjò àjòjì tó rìn lójú àlá yẹn ọlọ́run ní kí n sọ fún ọ pé kò ní lọ́jọ́ ìmúṣẹ kare ma di kasẹ́rẹ̀lẹ̀ rakashi kare ma dé kare lè dédé rakade ma sarala rakiri siri kare ma dàsẹ́rẹ̀ lè dédé ọmọ tán sọdá project àjòjì mẹ́ lọ́wọ́ yẹn ọmọ tó wá ń gbé lọ hospital káàkiri yẹn lórúkọ jésù àjòjì àìsàn tó wà wà lára ẹ̀ má jẹ̀mú dalẹ̀ rẹ̀ ibi tá a dá àyànmọ́ rẹ̀ dúró sí nínú gbó ìrìn àjò aginjù tó máa rìn kàrẹ́mà sí kàrẹ́mà àwọn tó máa rìn tó máa ń lálàá òkùnkùn tẹ́ máa rí tẹ́ ń bára yín nínú aginjù tó ń bára inú ilé fọ́mà láńlọ́ọ̀dù ẹ ibi tá a dá àyànmọ́ rẹ̀ dúró sí lórúkọ Jésù iná kó gbé ọ jáde níbẹ̀ a Joseph dúró sínú ọgbà ẹ̀wọ̀n tògótògó mi ìmọ̀ bóyá ìwọ náà jẹ́ ọmọlógo ibi tá ìkórìtà tá a dá ọ dúró sí lórúkọ Jésù àánú gbé ọ jáde ìrànlọ́wọ́ ènìyàn kan ṣoṣo tó nílò tá a gbé ọ dé ipò kan tó ti ń gbàdúrà fún lórúkọ Jésù ẹni yìí kó jáde sí ọ áńgẹ́lì tó polongo jésù nígbà tá a ké tá a bí tá a bẹ̀rẹ̀ sí ní mú ẹ̀bùn wá ilẹ̀ òní yìí tó ṣú áńgẹ́lì tá a polongo orúkọ rẹ̀ a sọ fún Cornelius aransílẹ̀ Eh, pétérù ní jọ́pà ọlọ́run tó fi áńgẹ́l tó fi àdírẹ́sì pétérù tó fi fún cornelius mo rán àṣẹ jáde ìrànlọ́wọ́ olùrànlọ́wọ́ tó nílò ọlọ́run kò fi àwòrẹ́ rẹ àwòrẹ́ rẹ wọ́n lórúkọ jésù kó rà ánú gbà èyí ni mo sọ gbẹ̀yìn àdúrà ọjọ́ pípẹ́ tó ti ń gbà lórúkọ jésù èsì rẹ̀ kó tẹ̀ ọ́ lọ́wọ́ kàrẹ́mà sí kàrẹ́mà àdúrà ọjọ́ gbígbó tó ti fi àwẹ̀ wá tó ti fi ebi wá tó ti fi omijé wá tí ò dẹ̀ yọ lórúkọ jésù àánú kó jagbà fún ọ kàrẹ́ mà dírìlì àwọn alágbára tó dá ìsì àdúrà rẹ dúró lórúkọ jésù kan fọ̀ náà lẹ̀ balógun tá a yàn tí ọ láti máa já eré àdúrà rẹ gbà lórúkọ jésù kó fi ayé lẹ̀ lójijì ẹni tí kàrẹ́ mà sí kàdémà mà sí kìrìlẹ̀ kàrẹ́ lẹ̀ ẹni tí wà láàyè rẹ̀ tó ń dá ọ dúró lórúkọ jésù ọlọ́run kó rán wọn níṣẹ́ lórúkọ jésù ọlọ́run kó rán wọn níṣẹ́ mo gbàdúrà ibi òní ń wọ ilé ìrànlọ́wọ́ ẹ̀mí tẹ́lílò kó jẹ́ tiyín áńgẹ́lì tó máa ń pín ire kan ènìyàn nígbà tí ìrètí bá sọnù gbogbo ẹ̀yin tí ìrètí yín ti sọdà lórúkọ Jésù èdìdí tí ìrètí gbogbo ẹ̀yin tí ìrètí yín ti sọ̀rọ̀ lórúkọ jésù ẹ gba ìrètí tuntun lórúkọ jésù ẹ̀rí kan tẹ́ ẹ̀ ní gbàgbé títí láéláé lórúkọ jésù àánú kó yọ̀ǹda rẹ̀ ràmáṣeká lè má sàkádà mo ní ẹ̀rí kan tẹ́ ẹ̀ ní gbàgbé títí láéláé lórúkọ jésù àánú kó yọ̀ǹda rẹ̀ oore ọ̀fẹ́ tẹ́ ẹ nílò tẹ́ ẹ fi ní bọ́ sínú kòtò ayé lórúkọ jésù ọlọ́run kó yọ̀ǹda rẹ̀ mo gbàdúrà fún yín iná ọmọ òní jó yín kàrí ó mà ṣe é kele mọ̀mọ́ that project is done go and start and complete because there is grace upon you there is grace upon you tí ọlọ́run bá parí iṣẹ́ tó bẹ̀rẹ̀ ní ìbẹ̀rẹ̀ if God completes all that he started in the beginning take that grace and go and complete your project enemy god is not happy because you started something and you are unable to complete it no it's not pleasure every abandoned project is not pleasurable to god whatever it is that you have laid your hand ó ní ọwọ́ serubabeli ló bẹ̀rẹ̀ iṣẹ́ yìí ó ní ọwọ́ rẹ̀ náà ni yóò sì parí rẹ̀ mo gbàdúrà gbogbo iṣẹ́ gbogbo iṣẹ́ rere tí ọwọ́ yín ti bẹ̀rẹ̀ láyé àánú tẹ nílò láti parí ẹ̀ ọlọ́run kó yọ̀ǹda rẹ̀ gbogbo iṣẹ́ rere tí ọwọ́ yín ti bẹ̀rẹ̀ láyé àánú tẹ nílò láti parí ẹ̀ ọlọ́run kó yọ̀ǹda rẹ̀ lórúkọ Jésù àwọn májẹ̀mú tí máa ń dojú ti ní àwọn májẹ̀mú tó máa ń dá yẹn dúró àwọn májẹ̀mú tí òkè máa jẹ́ kí ènìyàn rí ìgbà rere lọ tó ń ba ayé yín rìnrìn àjò lórúkọ Jésù àánú kó dalẹ̀ rẹ̀ ẹni tó súnmọ́ yín tó dẹ̀ mọ̀ tó dẹ̀ tún ṣe yín lórúkọ Jésù ìgbà tí ò ní parí títí láé ọlọ́run kó dalẹ̀ kòtò táyé gbẹ́ sílẹ̀ fún ẹ yẹn lórúkọ Jésù àwọn tó gbẹ fúnra wọn nìkan lọ kó sí mo gbàdúrà fún yín ojú ẹ̀mí yín ò ní fọ́ ògo ni fórúkọ yín kárìmà thank you Holy Spirit take that grace that grace is upon your life say to yourself i i am a transformed person and i receive power to go and finish what i started i don't know you but god knows you god said go and complete that project and the anointing to make it happen is upon your life solomon did not labour everything that solomon needed to complete the temple came ohun gbogbo tẹ́yìn náà nílò láti parí iṣẹ́ yẹn lórúkọ jésù májẹ̀mú kó gbà fún yín ẹ̀rá àánú gbà ojú òní tì yín jésù olúwa wa àmín.